gbogbo wa kí á dìde bí bàbá wa kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà bí bàbá ṣe wọnú gbàgede yìí bọ̀ ẹ̀yẹ kí gbogbo wa dìde mo sọ lẹ́ẹ̀kan lórí kábíyèsí tẹ́tẹ́rẹ́ ẹ̀kọ́ ó di dandan bàbá ẹ máa gbẹ́sẹ̀ ní kankan ibi gbẹrẹjẹ báyìí làbá gbà. sọ dáadáa bàbá mi sọ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀pà tẹ́wọ́ fún ọmọ lọ́kẹ́ yìí wọ́n ní ẹ̀pà tẹ́wọ́ fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn ò fún bá máa gé kán jẹ lọ́la. ẹ máa darúgbó ọlọ́jà ẹ fọwọ́ pawú ẹ máa fi lóbi. bàbá àṣegilegi tó bá ti ṣẹ́gi òra ẹ̀ ló máa ṣẹlé òkìtì ọ̀gá tó bá ti jì òra ẹ̀ ló máa jì lé adákọlẹ̀ ẹni tọ́ka lọ́ka sọ pé bọ́ọ̀lù ẹnikẹ́ni tàbí nínú ìyá ẹni ọ̀tàbọ̀ gbé jáde àfẹ́fẹ́ abẹ́gbé tínú òbádùn sí tó ń bá yín kábèsí àwọn alálẹ̀ àfàsọ̀rùn bàbá igbọdún àrìmọ̀kà ẹ máa fọwọ́ pawú ẹ fèrè ìjọbi ẹ darúgbó ọlọ́jà ẹ ní ṣìṣe o ẹ ní ṣìjẹ o ẹ ní ṣìṣe gbẹdẹgbẹdẹ ló máa ń dá orí àbá ó máa yẹ yín dalẹ̀ á dẹ̀ yín lọ́rùn ibi tẹ́ gbé dé ìyẹn tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ bá ṣe eighty ẹ ṣe hundred ẹ ṣe one twenty àwa fi yòókù ìfowópamọ́ lálẹ́ bàbá ẹ̀gbìnrà gbò ẹ kò rí inú mi dúró lóde òdua bọ́dẹ́jù àlọ́ akíyó tẹ ọmọ ọrùn mọ́lẹ̀ ẹ kú tọ́jú bàbá bàbá ẹ ṣe ẹ ṣe wá kí ọ lọ́wọ́ àdìmúlá àtẹrú àtọmọlẹ́sẹ̀ fún o ẹni bá ti gbé dùnmọ̀ nínú òkú òkú ẹlẹ́dàfẹ́ àdè máa bá náà. ẹ o bàbá wa lọ́wọ́ àdìmúlá ní báyìí àwọn ọba tí wọ́n fẹ́ fún bàbá wa ní gbogbo àwọn bàbá wa tí wọ́n fẹ́ fún bàbá lẹ́kùn lọ́wọ́ àdìmúlá asòmọ́tìpọ̀ ẹ máa rọra o. aláṣẹ òrìṣà. Adéyẹwé ọ̀jájá tó fìdí ọ̀dẹ̀ jálẹ̀ ọdọọdún làárọ̀ rọ́mọ ọdọọdún làárọ̀ ọ̀sà ọdọọdún làárọ̀ ọmọ bíbí àtẹ ọdọọdún ní sáfẹ́rẹ́ wúlò ọdọọdún ní màdìwó yọ̀kẹ́ ọdọọdún náà máa yọ̀ ikú ẹ̀rí ọ̀sá àlọ́lẹ̀ ọ̀sá wàá pẹ́ láyé.

bẹ́ẹ̀ ló ṣe gbogbo ayé owó ní tẹ́lápò ẹ owó ní tẹ́lápò ẹ o àti bá àrùn náà gbégbà nílẹ̀ ní gbóná máa nà ní o ayé ní náà o àtibá ọlọ́run ọ̀nà ẹ̀kọ́ tí gbogbo ọmọ àdúgbò káàkiri ti ṣe o àti àwọn ọmọ ọmọ tó ọ̀gbẹ́ gbádélé lórí gbogbo ọmọ tá a gbádé lórí pátápátá náà kí olóòdì o pé bàbá ikú ọdún ẹ̀ sọ̀pọ̀ ọdún láyé o gẹ́gẹ́ bí àṣẹ yín tẹ́ ẹ pa tó bá lópẹ̀ sọ fún wa pé ẹni ká máa ṣe pàdé papọ̀ gbogbo ọba pátá ọdún wa kànlá ní o àgbàdé méjì lórí adé gbogbo wa dé adé yóò dẹ̀ ní sí lórí wa ìyá kó ajẹ̀fẹ́ ọ̀pá tẹ̀mítà ní pẹ́rẹ́ ní sọ́mọ lọ́wọ́ o ọlọ́run àdúró tì yín o ìdébùbà àdúró tì yín o. ẹ ṣé o ẹ ṣé o bàbá ní kí bàbá ní kí gbogbo àwọn bá ṣì gbókò àwọn bàbá wọn sọ̀rọ̀. ẹ jẹ́ kí gbogbo àwọn bá sì jókòó tí bàbá máa bá wọn sọ̀rọ̀ kábíyèsí aláṣẹ akínyìn káwọ̀ ní báyìí à ń lọ bí tí bàbá ti máa fi àwọn ìgbìmọ̀ tí ó máa darí ètò lórí láti dẹ́kun ìwà ìsáǹsá ní gbogbo iléèwé eléyìí tó wà nílẹ̀ Yorùbá bàbá kábíyèsí ọ̀nìrìṣà nǹkan kò ní ṣe yín bàbá ẹ máa pẹ́ fún wa ní báyìí máa máa pe gbogbo àwọn state directors kọ̀ọ̀kan sí pàtí pé ẹ̀jẹ̀ má bí mo ẹ̀ máa jáde síwájú má pe bàbá ọba Dr. Williams Olúṣẹ́gun Ayẹni tí àwọn jẹ́ state director láti Kogi níbo náà wà bàbá kábíyèsí ayẹni láti Kogi ẹ máa bọ̀ wájú táwọn gbàgede bí bákan náà ọba ẹnjìníà Adémọ́lá Adébíyì táwọn jẹ́ state directors láti ìpínlẹ̀ Ondo níbo ni bàbá ẹ máa lò ẹ bákan náà bàbá wa ọba Sẹ̀míùdì Mòye kí bàbá náà máa bọ̀ ṣé gbogbo àwọn ọlọ́ba yìí ti bẹ́ẹ̀ bàbá kábíyèsí bàbá wọlé ọmọ ìnọgúrẹ́tì báyẹ̀ ti ìnọgúrẹ́tì yìí tán fọ́tò ló kàn lórí ìtura parí fọ́tò ló kàn lórí ìtura parí. Bueno,